ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى اله واصحابه وازواجه وذرياته وتابعين لهم باحسان الى يوم الدين وبعد السلام عليكم ورحمه الله وبركاته هذا هو اسم الله ọlọ́run bá ti ó ká lè pàdé láì nílé ní náà fún wa adáwọn ọgbọ́n ọlọ́run ọba náà bákan náà ìfẹ́ ìfẹ́ fún ọba kájú wa ọba wa nínú ọba ọba wa nínú ọba kí ìfẹ́ ìfẹ́ náà kọ́mọkùnrin lórí ànẹ́lì kọ́mọ bá wọn sọ wá báyìí kọ́mọ bá gbogbo àwọn tó wà sí dáadáa tẹ̀lé ìlànà ànẹ́lì abẹ́rẹ́ wọn bá ti sọ́lá fún àwọn òbí tó fi wá àánú ọlọ́run kọ́lọ́n tó túkọ́ mọ̀ wà pẹ̀lú wọn. bákan náà àwọn olùkọ́ láàfàǹfààní látara wọn látara wọn àbí látòrí àwọn tó kọ́ wa ní Al-Qur'an lórí gbogbo àwọn tí àkàǹfààní kàbí kejì látọ̀dọ̀ wọn abẹ́rẹ́ rẹ̀ lọ́mú sábà pẹ̀lú kúndàdà wọn o àánú kọjá síwájú ọlọ́wọ́ ló sọ̀rọ̀ ayá bí wọn àti ráàmù sí ìyá ọ̀hámọ̀rọ̀ bẹ́ẹ̀. Orí ọ̀gá ara wọn, a ó tún máa tẹ̀síwájú lẹ́yìn bẹ̀rẹ̀ láti tàbí rọ̀mùdọ́ọ̀nù ti bẹ̀rẹ̀. Àwọn àyà tí à ń kà lọ́wọ́ àwọn náà ni tó ń ṣàlàyé fún wa nínú ìran àwọn obìnrin eléyìí tó ṣe pé èèwọ̀ ni tí mùsùlùmí ó fẹ́ràn wa. yálà láéláé tí òṣìṣà kan tí wọ́n lẹ́tọ̀ọ́ sí àbífẹ́ ni àbí tí wọ́n máa lẹ́tọ̀ọ́ sí nígbà kan tí wọ́n padà tún lè lẹ́tọ̀ọ́ sí nígbà míì. àyà tí a kà lánàá tó jẹ́ èyí tí òun náà jẹ́ ara eléyìí tó ń ṣàlàyé àwọn ìran obìnrin téèyàn ò lè fẹ́. Táyà náà ni táyà ẹlẹ́ẹ̀kẹrìnlé ní ogúnkọ́. náà àyà ẹlẹ́ẹ̀kẹrìnlélógún àyà yìí asọmúra wa lánàá nínú àwọn kókó ọ̀rọ̀ àti àwọn àfiyèsí kọ̀ọ̀kan ó ṣe wípé àwa ẹ̀dá tọ́lọ̀ ń dá wa ọlọ́run ti mọ̀ wá tẹ́lẹ̀ ó ti mọ irú kí la máa rò láwọn àkókò kọ̀ọ̀kan kí ló sì máa tẹlẹ̀ tẹ́ máa rí láwọn àkókò kọ̀ọ̀kan. ẹ ti máa rí nínú àwọn olùkúlẹ̀ṣe láti máa rí nínú àwọn olùkalẹ̀ jẹ́ tó ṣe wípé èso ọ̀mà ń lo àwọn láti máa sọ nǹkan tí ọlọ́wọ́n bá lè sọ láwùjọ. àfáà ni wọ́n àwọn yóò sì máa tẹ̀lé wọn pẹ̀lú lọ́gọ́rọ̀